dé ọmọ hmm. yahoo ó kọ́ wa pé ká má fi wàràwàrà dẹ̀sà ìjù hmm. ká má kánjú tu lọ́rán nítorí pé ẹgbẹ̀rún ẹ̀ kò kún kòkó. bẹ́ẹ̀ni ìbéèrè kan tiẹ̀ wà tèmi tiẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ yín hmm. ìbéèrè yẹn ó jẹ mí lógún gan nítorí pé gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ olóòtú ǹjẹ́ ní tòótọ́ ni àbíṣẹ́ yìí náà wà ní ara àwọn olóòtú tó jẹ́ wípé àwọn ògo langba tó ṣẹ̀ ń dìde bọ̀ pàápàá jùlọ àwọn obìnrin a máa ń gbọ́ pé wọ́n máa ń fi ìyọlẹ́nu ìbálòpọ̀ wọ́n máa fi ń wọ́n máa fi ń lọ̀ wọ́n ǹjẹ́ òótọ́ ni àbí kìí ṣòótọ́ àbí ǹjẹ́ ẹ̀yin gan fúnra yín ṣé bẹ́ ṣe jẹ́ producer báyìí ó yẹ kẹ́ tiẹ̀ lè sọ fún wa pé ṣé òótọ́ ni pé ẹ̀yin olóòtú ẹ máa ń fi ìyọlẹ́nu ìbálòpọ̀ ẹ máa fi ń lọ àwọn ọmọ obìnrin kéékèèké tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ dàgbà nínú iṣẹ́ òṣèré. Tóyìn orí ẹ pé pẹ̀lú béèrè tó béèrè. ẹ jẹ́ báwa dáhùn. wọ́n wá sọ kínní ní agboolé tíátà wa ní jẹ́ nǹkan tíátà sí ẹ lára sẹ́yìn náà ti kan tíátà sí yàn lára. ẹ jọ̀ọ́ ẹ má ẹ má fi ọ̀rọ̀ yìí pa àwọn ẹ bá wa sọ gangan bó ṣe rí nítorí pé mo mọ̀ wípé àwọn aráalé àwọn ọmọ kéékèèké obìnrin tó jẹ́ wípé wọ́n fẹ́ dàgbà nínú iṣẹ́ òṣèré yìí wọ́n ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká sọ kí wọ́n gbọ́ bóyá òótọ́ ni àbí kì í ṣe òótọ́. ṣe rí tí a bá máa sọ òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ hmm. kò síbi tí ẹ̀dá máa wà láyé tí ó bá ti jẹ́ ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin hmm tí àní máa fẹ́ rí pé mo nífẹ̀ẹ́ ìwọ náà nífẹ̀ẹ́ mi tí a máa kẹnu síra wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni but nǹkan kan mo fẹ́ kó yá àwọn èèyàn ṣe rí ìbéèrè tẹ béèrè yìí hmm. tí ò bá ń ṣorí afẹ́fẹ́ gan àwọn èèyàn ń béèrè lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì gan fẹ́ kí ọmọ òun obìnrin wà dára ṣe tíátà because hmm. impression wọn ni pé àti ah, bá ti lọ bẹ hmm. ajá ni wọn àti bá ti ń bára wọn sùn ó ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí èèyàn bá fi bíbá sùn lọ̀yàn àbí ó kẹnu sí tó bá ń wọn ẹni yẹn ló máa gbà hmm. tí ò bá ń kò ní gbà o hmm. ẹ̀ nítorí pé ní banking hall náà mo fẹ́ gba báyìí lọ́wọ́ èèyàn ní banking bẹ́ẹ̀ni ó rẹwà o ó ṣe gíní àti bẹ́ẹ̀ <laughs> ẹ ti mọ̀ so nǹkan tó máa fẹ́ wọnú ara but ẹni tí ó bá jẹ́ ẹni tó ní discipline láti ilé á ti mọ̀ pé ẹni tí èèyàn bá ọjà tó bá wá ló máa kọjú mọ́ kò ń ṣàriwo ọjà wọ́n lè fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn lò ẹ́ bọ̀ tó o bá ní í ṣe o ní í ṣe àwọn wọn fi pa. <laughs> wọn fi pa múyàn kankan bẹ́ẹ̀ ni o ẹ bá bínú olóòtú <laughs> nǹkan kan tí mo fẹ́ kẹ́tì ẹ̀ dáhùn àwọn tó máa ń ṣe pọn dandan pé òkè ìwọ ọmọ yìí wá rí mi níbi báyìí báyìí mo fẹ́ fún ẹ ní rò yìí mo fẹ́ kókó ipa yìí tó o bá ṣe báyìí tó o bá wá bá mi ní báyìí báyìí tó o bá wá bá mi ní ilé ìtura yìí mi ò ní fún ẹ níṣẹ́ yẹn ìyẹn gangan ni mo ń sọ pé ìyọlẹ́nu ìbálòpọ̀ ẹ ọkùnrin àti obìnrin wọn máa ń ríra wọn wọn máa ń kẹnu ìfẹ́ síra wọn ìyẹn wà bẹ́ẹ̀ àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré tíátà tó yẹ pé wọ́n ti kọ ìfẹ́ síra wọn tó dẹ̀ ti di ọkọ àti aya nílé bọ eléyìí bẹ́ẹ̀ ni kọ́kọ́ máa sọ wípé tó o bá bá mi wá ṣe nǹkan báyìí báyìí mi ò ní fún ẹ ǹjẹ́ ó ah. ń ṣẹlẹ̀ ẹ nítorí pé àwọn ọ̀gá wa bẹ́ẹ̀ ṣe ń sọ ìgàn báyé ń sọ ìgàn hmm. wọ́n wù wá báyìí eh. àwọn ọ̀gá wa láti olórí hmm. eh, títí débi àwọn aláṣẹ hmm. wọn ò lè kò sí wọn ò lè gbọ́rù nǹkan bẹ́ẹ̀ gan kí wọ́n má sanction rẹ̀ kọ́má in fact kọ́má revoke license ẹni yẹn as an actor as a producer because ó ní level tó gbọ́dọ̀ ṣiṣẹ́ rí nǹkan kan ni pé kò sẹ́ni tí nǹkan tó mi advice mi kan lè fún àwọn ènìyàn bẹ́ẹ̀ ni pé mi ò lè sọ pé kò ń ṣẹlẹ̀ the mi ò kò bí ìwé lómi ò kì í ṣe but advice mi lè fún àwọn èèyàn bẹ́ẹ̀ ni pé what will be will always be. ó ṣe dandan kó kópa nù sílé mọ́ ẹ̀ tí ẹ̀kọ́ bá ní ẹ dandan mo fẹ́ fún ẹrú kan ẹ wòrò àwọn ẹ lágbájá wòrò àwọn tàmẹ̀dù mm-hmm. àwọn aláṣọ lórúkọ àwọn alájẹkọ jẹ bóyá jẹ tírú ẹni yẹn ò bá ọlọ́run nìkan ló ń fúnyàn lórúkọ o kò sí producer kan kò sí director kan kò sí marketer kan tó lè fúnyàn lórúkọ hmm. Hmm. so tírú ẹni bá ní wọn fẹ́ fi ìbálòpọ̀ pé ẹni tó bá ti wá bá mi báyìí mi nílé ẹ̀ ti jẹ́ bá irọ́ yẹn pa kì í hmm. tó o bá kópa nù sinimá yẹn what will be will always be bí sẹ́ra sẹ́ra tí ó gbé jáde <laughs> ọlọ́run ó ṣe bí lóhùn bẹ́ẹ̀ lọ́bẹ̀ mọ́ hmm. àbí ìtàkùn jẹ́ ká rí ni àsìkò ọlọ́run ọba ni tí tó ẹ̀yin ará iléeṣẹ́ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀yin ọ̀dọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́mọbìnrin tí iṣẹ́ yìí wù yín iṣẹ́ tíátà yìí wù yín iṣẹ́ tí gbọ́ bí àlejò wa ṣe sọ pé kì í ṣe wípé ó ń ṣẹlẹ̀ lóòótọ́ pé àwọn kan lè wà lóòótọ́ tó yẹ pé wọ́n ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn bọ̀ ìyẹn ẹ má jẹ́ kí ìyẹn kó kó discourage yín pé ẹ fẹ́ jọ iṣẹ́ yẹn àti ẹ̀yin òbí náà tẹ fẹ́ kọ́mọ yín kó ṣiṣẹ́ ìbọ̀ tẹ́ ń wò pé torí ìyọlẹ́nu ìbálòpọ̀ ó ti pọ̀ jù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ kì í ṣe pé wọ́n gbà wọ́n gbà láyè rárárárá